بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحابه اجمعين وبنستعين اهدنا الصراط المستقيم àmín. اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم اللهم آمين حمدا وشكرا سرا وجارتا وجارتا حمدا وشكرا وشكرا وزيرا وجارتا وجارتا لله رب العالمين حمدا وشكرا حمدا وشكرا سيرا وجارتا حمدا وشكرا سيرا àdúpẹ́ bàbá olúwa bàbá gbogbo ẹ̀dá bàbá ọlọ́run bàbá ọlọ́run. àdúgbò fún ọlọ́run. alhamdulillah. wọ́n ti sọ àbí ọdún yìí. alhamdulillah. tó sì jẹ́ pé gbogbo ń tó ṣẹlẹ̀ ní àlàfo èsì sọ́dún náà làjọ rí làjọ mọ̀ yẹn. tó sì wá sànú àwa ní àlàfo yẹn. àdúgbò fún ọlọ́run. lónìí ọlọ́run kára pé a bẹ̀rẹ̀ tafsiri ọdún pẹ́pẹ́ ọpẹ́ nìkan láàrín onídú àti àdúrà kí ọlọ́run sì gbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. nǹkan mẹ́ta náà làwọn aṣọ lónìí tó bá rí bàmù àwa dúpẹ́ tó fẹ́ bẹ̀ lọ́hùn a sì wá kàánú ọ̀rọ̀ ọlọ́run èyí tí ọlọ́run bá jíkàsíkò gbà wá. débi ìṣó wa bàbá imam mo bá ní bẹ̀rẹ̀ àdúrà kọlọ́n kó bá ní gbà. Allahumma amin. bàbá ìmọ̀ràn lé àdúrà ní àdúrà kọlọ́n kò bá ní gbà. Allahumma amin. Ní ọdún, ìmọ̀ bí àdúmú àdúrà náà. Bí o ṣe pé kátàkì sàmì, kátàkì sàmì kí a máa lọ bá ní ṣe púpọ̀ rẹ̀ nílé onímìtọ́ ò gba àdúrà aago mẹ́ta ìtìlẹ̀ lò yìí adẹ́sẹ̀sẹ̀ sí ìtìlẹ̀ aago mẹ́rin ẹ bá ní bàtẹ́tẹ̀tẹ̀ kí ọlọ́run bá ní gbà á. ní abala ọpẹ́ ní ìyàgbá àtòmí nìkan ká ní pé èmi nìkan ni mo ronú pé ọ̀rọ̀ mi já sọpẹ́ kí gbogbo jama bá mi dúpẹ́ ìyẹn rò pé àsìkò ló gbà wá. Aha èmi gà ò lè rántí tá mo mo ti bò fẹ́ rántí. bí mo rántí èsì mo mà èdè èsì mo mà náà èsì mà dẹ́gẹ́dẹ́ ńkọ́. tó a sọ pẹ́ẹ́ mi lórí jama ọ̀pẹ́ mi lórí lórí gbogbo jama jama sùrọ̀ tí ọlọ́run lè sábàbí díẹ̀ sí iṣẹ́ òfin dúró láàyè yìí ní ìnáwó ní ìnara tí ọlọ́run sì ń gbà á ju báǹkì lọ. tó bá ní sẹ́kálukú wa kù lórí dáadáa. alhamdulilayi. ọwọ́ pé èèyàn kù lórí ẹ̀sìn èèyàn ò lè dúpẹ́ ẹ̀ tán. Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀mí ẹ̀dá kọ̀ọ̀kan bẹ láàrin káfíńtì ọlọ́run tó ń yí sí yìí ìjọba yìí tí tọ́ba fi fún àmì ẹ̀dá òṣèlú kò sẹ́ni tí ò lè kàn dín lójijì kó pé òun ọlọ́mọ. òun ọlọ́mọ. gbogbo ẹ̀yìn ni yóò tọ́jú ara ẹ̀. gbogbo sẹ́yìn bá sì ń sọ pátá ni ò ní wọlé sílé torí pé ọlọ́run ọba àlejò. èyí tòun ṣe òun ọ̀ràn ọmọ ẹni wo ẹ̀dá wo ní àásọ pé kọ́mọ tẹ̀síwájú. yóò máa rí oúnjẹ ìsìn nígbà kó tẹ̀síwá pé ìkàlẹ́ ni ó lọ́sẹ̀ wa kù síbẹ̀. gbẹgẹdẹ la dúpẹ́ yìí náà adúpẹ́ pé kò bá burú kàn wá tí nǹkan oṣù yìí ṣẹlẹ̀ níjojúmọ́ ní sàkóso. ìsọ́sì wa sàwùdí wọ́n sọ̀rọ̀ kan lọ́dún kan wípé ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí tabari jama sùrọ̀ kan tí ò bá wá nǹkan kan ló fà á dẹ̀ tó padà ríra ìdúgbọ́. ìjọba àríkọ́lọ̀ ń pa wá àwọn àwùjọ ìwùjọ mà tiẹ̀ ní ọmọ àtijọ́ mẹ́ta ilé ìgbà àmọ́rin títì àmọ́mọ́kọ̀ wà ọ́ àmọ́ wọ̀ àmọ́ wà láyé ọ̀kadà yìí. kuri wa pa kuri wa tan lẹ́sẹ̀ kò kán wa lápá. jamaa alhamdulillah a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار سنبع النامي قدريني يا ẹ wá wo iye fi sọ́lá tọ̀hún ẹ wá wo iye orí lẹ́nu èsì sọ́dún ìtòsí fáwọn nìkan. ọ̀pọ̀ àwọn kan tí wọ́n ń yálé gbé lẹ́sìn ilé ara wọn náà ti wá tọ̀ sí ìyọ̀dún yìí. Allahu Akbar. ẹgbẹ́ ilé ara wọn náà ti wá lórí abala ẹ̀kọ́ gẹ́gẹ́dẹ́ la lékún sí alhamdulillah ní abala àmà ìtọ́jẹ́ wa ló dún bí máa ń ronú gbà mí máa dúpẹ́dúpẹ́ fọlọ́run pápá jùlọ lórí àwọn ìkẹ́ ọlọ́run yìí kí wọ́n tó wọn tán jẹ́jẹ́ wọn kí wọ́n sì lò yí pé tán má dá wa dá ìfẹ́ yìí àdèjọ́ ń sìn lọ mo sì wá dúró lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n dún sẹ́ńtà ọmọ anábì ádámà tó jẹ́ pé iná sọ̀rọ̀sọ̀rọ̀ ni Yorùbá wà Yorùbá lè fi ọ̀rọ̀ dá nǹkan rú wọ́n lè fi ọ̀rọ̀ dá yẹn lẹ́mìí rú nké èèyàn ò ní rò wọ́n lè gbé lẹ́mìí.

pàtàkì bò ìwọ náà wáyé ẹ̀ yìí wáyé rẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀. wọ́n gba sẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà làwọn náà wò pé ah, lódodo àwa la kọ́ yín la bí yín la sì ń tẹ́sáájú yín ẹnu wa òfin gba ń tẹ̀yìn tó ń sọ yìí ah, nígbà míì tó bọ́ báyìí náà ni tó àdúgbò lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ní kéékèèké ẹ bá ní ṣe ẹ bá ní ṣe ẹ náà bá ní kọ̀mpútì ẹ bá tí ó gbó dáadáa. lókè lele ọlọ́bánisọ́mù lọ́dọọdún pàṣẹ gbọ́ bẹ̀rẹ̀ náà rè. bẹ́ẹ̀ ni o láti lù lọ́rin. láti lù lọ́rin ẹnìkan kó lè lábọ̀ wọn lọ́rùn àwọn yẹn ń sàlẹ̀ sàfara wọn tó bọ̀ ntẹ ntẹ lọ ló bì í ẹ tó ntẹ lọ ló bì í ntẹ lọ ló bì í kùsì ní jẹ yín gbé àmín lára yín lára ọmọ lára ya ọlọ́bàlùbọ̀ fún mi láhùrù lápáta lẹ́yìn tẹ́ bá sọ̀rọ̀ fún wo sùúrọ̀ lápapọ̀ gbogbo àwọn tí wọ́n tún jẹ́ jàmọ́ yìí náà tẹ̀ ẹ̀ máa bí láàyè yín pé ọ̀rọ̀ náà ló kúté yìí à ń lọ sọ ah. àbí tí à ń sọ níjọ́ mẹ́jọ jọ́ mẹ́jọ gbogbo ìjìmọ́. àbí síbi tá a bá gbọ́ pé wà sí àyè yìí ń lọ tàjọ́ ń lọ ọbẹ̀ má bàa bú ṣe yìí. amina. bí ọba títà jọ ń dá jìrìjìrì. inú ò ní máa bí ọ̀tá tó bá wọn. pẹ́pẹ́ ń tún ní ìka àti amadu rẹ̀ nìkan náà bá ní. yóò ní mọ wọn. ìbínú bá ti bá wọn. àmẹ́yìn náà lẹ tún fà á. ẹ̀yin lẹ̀ ẹ̀yin náà lẹ̀ tí wọ́n máa bí wọ́n ti ibi tẹ́ ẹ wà ó sì fẹ́ wà ń bẹ̀ pé sọ̀rọ̀ o. lágbèrè nìyẹn ẹ̀yin náà ni ìkọlọ́hún bá àlejò lábàánsẹ́ lẹ́sẹ̀ olóore. ìjọ da dáa fún kálukú tó dáa fún kálukú délẹ̀ bóyì bẹ̀rẹ̀ bí wọ́n ti ń sọ̀rọ̀ àti gbogbo alápapọ̀ ọlọ́run yóò máa lé kún. wọ́n á tóbi ọlọ́run làkúnfẹ́ àkún. ọlọ́run náà wá burúkú kàdà dànù láìpẹ́ yìí. bàbá tó wá sẹ́wọ̀n sírì náà rè lábẹ́ pé àṣàgbọ̀n tá a ké. àmọ́ ọba àlejò lágbàdúrà gbogbo ẹ̀yìn èèyàn lọ́ba tó kù dànù. ọba sọ lórí. lọ́ba sọ di ti ẹni tí ó mọ̀ ọ̀gbọ́. bàtí ń sọ̀rọ̀ yìí ó wá já sóore kọ́lọ́ndẹ̀ mi àwọn ẹni ọlọ́run wò wọ́n fún àwọn ẹni ìṣáájú náà ni pé àwọn ànábì ọlọ́run ṣe ni wọ́n wò náà nìyẹn. wọ́n torí pé àwa tòmọ́nìta wà lọ́wọ́lọ́wọ́ ń sìn tẹ́mi wa ò gbóyìí wọ́n wá ń ṣe wá bẹ́ẹ̀ rẹ́jẹ́rẹ́jẹ́ kọ̀fẹ́ kan jáde wo ṣe wá gbogbo ẹnìkan ó tu wa tó yẹ pẹ̀lẹ́ abẹ́lẹ́wọ̀n balùwẹ̀lá gbogbo ẹ̀yin ìyàmú àlákùnkùn yìí lẹ̀ fún bàbá ṣe yìí. wọ́n agbára ọlọ́run wọ́n atóbi rẹ̀ láhùn àwọn aláàkúwàtà. ní abala ṣé ẹ̀fọ́ la máa dúpẹ́ àbí padà àbí padà parí àmọ́ dúpẹ́ ń bolẹ̀ àbá. ọpẹ́ ni o. ìbẹ̀rẹ̀ náà ni. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún gba owó kọ́bọ̀ mẹ́rin yìí bàbá sàmì. kó wa kó wa. kò sí ìdè tí bó kè é rọ páàkì mọ́tò yẹ jẹ́ nfọ́n mi nígbà yẹn ó ti dé. èmi fi ẹgbẹ̀rún mẹ́rin dúpẹ́ àwọn ẹlẹ́à àwọn àyálàgàbí mẹ́rẹ̀ẹ̀rin wọ́n fi ẹgbẹ̀rún mẹ́jọ wọ́n fi dúpẹ́ kọbalijọ́lá panigbasa yọ pẹ́ balóko nílé ẹgbẹ̀rún méjì wọ́n fi dúpẹ́ kọlọ́banigbasa yọ pẹ́. alájìwà wùdámá ẹgbẹ̀rún kan náírà wọ́n fi dúpẹ́. Mm. Baba bara bàbá àbèjì ẹgbẹ̀rún kan. bàbá jẹ́dẹ̀. jẹ́dẹ̀ onílé ọlá. onílé ọlá jẹ́dẹ̀. ọbẹ̀ jẹ́ pé látàdà bí ló ń látàdó àfúntà afẹ́fù débi. àbídébi àdó àwọn ni òkú lẹ́nu wọn. ọkọ̀ fún bàbá ìmáàmù kọ́ bá bẹ́lọ̀. ẹ bá ní bẹ́lọ̀ bàbá Baba kó ló àwọn jẹ̀dẹ̀ wọn lọ́wọ́ àwọn. tẹ bá ní ìwé bá ń fi gbẹ̀dẹ̀ lọ́tún lọ́tún lọ́sì. gbẹ̀dẹ̀ lọ́tún lọ́sì. ọlá ọlọ́ọ̀ bàbá wa wà á bẹ̀rẹ̀ two thousand. bàbá àgbàlá saka bàbá ìmọ̀mù àsaka. ẹ saka. asaka damilola. asaka damilola. ọlọ́run damilola. ọlọ́run damilola ọtí jẹ́ ìyẹn wọn nìyẹn o lọ́wọ́ nínú bẹ́ẹ̀ one thousand. ìbáyégbádùn bàbá àbúrò yìí máa ń wà. ṣe ṣókèrè wá kẹ́hìnbá ṣókèrè bẹ́ẹ̀ wá ṣókèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ذكر الإله نعمة موجبة لشكره موجبة لشكره موجبة لشكره وكيف شكره ọ̀pẹ̀lẹ́ àti ọ̀lájẹ̀ ìrọ̀lẹ́ àbábẹ́lẹ́ àárín. ọ̀pẹ̀lẹ́ àbẹ̀lẹ́ àbúrò. وشكروا من دين وكيف شكري دين وشكروا من بابوري وكيف شكري دين وشكروا من دينه شكر لله نعمة نعمة sókè. Mọ̀jíbà tán ní sókè. Wọ́kẹ́ bá sókè bí àwọn sókè. Bébèrè wí. Wọ́kẹ́ bá sókè bí àwọn sókè. Bébèrè wí. Wọ́kẹ́ bá sókè bí àwọn sókè. Amen. وكيف شكري ولا وشكره من بري وكيف شكري وشكره من بري لله كيف تكون ìbátan lè sókèrè ìbátan lè sókèrè ìmọ̀ ìbátan lè sókèrè wà kẹfà sókèrè ìgbéyàwó wà sókèrè bẹ̀rẹ̀ wà kẹfà sókèrè ìgbéyàwó wà sókèrè bẹ̀rẹ̀ sókè ìbéèrè wá sókè omi pé. Àdéhùn akẹ́kẹ́ bá sókè omi ìbéèrè wá sókè omi. Wà عزة لشكره وكيف شكر بره وشكره من فضله نعم Thank you. ìfẹ́ba ni tọrọ ládùúgbà mo lẹ́ẹ̀kan fún nǹkan lé mi ilé lẹ́sìn lọ́mọ ṣe. ẹnì pé nílò sáláyè ìyá dún lóṣù níbi adọ́ àmọ́ lọ́dún ní dídó tá à ń dùn yín má yàtọ̀ díẹ̀. adún yàtọ̀ lọ́dún yìí. adún yàtọ̀ ó yàtọ̀. nínú ọmọ ọmọ kan lè kára ó fi lè ah, I love that. àwọn kan ní màá bẹ lábẹ́ bó ṣe kan lè àtọ̀rọ̀ náà ó milẹ̀ títì. yẹn máa gbèrò wípé àwọn irinṣẹ́ ìdídàgbà ẹ̀yà pààrọ̀ ẹ̀. ó fresh you know. perfect. lábàá bẹ̀rẹ̀ sí dáwó anda. labandawo. lọ́wọ́ àdìjọ́ sùrọ̀ kan èmi wà. ṣebí làwọn èèyàn bá yarí pé kí n àti ẹ̀ ń dáwó sí gan. kí n à ń dáwó sí gan èmi wọ́n ń ta kíyàn gan. àwọn àlùkò èso mi kọ́ ló ń bá ní sàlẹ̀ fún àánú ẹ̀ fún wa. àmín àmín. wọ́n náà bá dìde wù yàn. ní sùrọ̀ pé títí ẹ̀ nígbà. wọ́n ní ni o madam fóònù ní apun lábẹ́ nípa Allahu Akbar owó tí ì ṣe ẹgbẹ̀rún mẹ́wàá mẹ́jọ mẹ́sàn-án tí ì ṣe ìdọ́gba lẹ́yìn hundred thousand. bẹ́ẹ̀ni o. lamakọ kásẹ̀ tó dún yẹn. kásà. àwọn yẹn dàmà. yẹn bá ní yẹn bá sọ nìkan yìí pé. ẹrù ni. ìwọ́n tẹ ẹ kí nǹkan báyìí. àníjẹ jàmá. Allahu oníṣẹ́ òjì báyìí náà lọ àní òjì báyìí lọ oníṣẹ́ òjì délẹ̀ náà nìyẹn. Allahu Akbar. kárí afọ àtàkà náà bá ti yàrí. damilola damilola bá yàrí pé damilola kí a ní í ṣẹlẹ̀ yìí olóńgbò gbé kàwá bó ti délẹ̀ náà nù o. Allahu Akbar. àtàwọn míì àtàwọn míì. ẹ bá fọlọ́ọ̀mù tó rí láti inú ilé. àtẹ̀tí rí náà láti inú ilé. ẹni òun ló ń fún eléyìí ní tó ń fọ́n síta. ìyàtàkà ti lọ lábẹ́ ìlú. bẹ́ẹ̀dẹ̀ ni o. bẹ́ẹ̀dẹ̀. bẹ́ẹ̀dẹ̀ ni bàbá. bẹ́ẹ̀dẹ̀ ni. ìbàjẹ́ ti ní kọ́ lọ́mọ gbẹ̀dẹ̀ wọn ní kí n gbẹ̀dẹ̀ wọn o. bẹ́ẹ̀dẹ̀ ni o. mo fura sí náà. bẹ́ẹ̀ni. pé kí ọ̀hún o. bàbá ìmáàmù tọrọ àdúrà wọn tún mọ ọjọ́ iwájú mo ní ká bá mi tàjà fún un pé ọtọdún díẹ̀ tó ti bẹ̀rẹ̀ nǹkan kan tí ó ṣe é bàbá ní àwọn ò tiẹ̀ wá gbà mọ́ sáà fẹ́ kọ́nà ó sì ni pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ tẹ̀sí báyìí mọ́tò ní kọ́ máa jẹ́. amina aláàfin bẹ́ẹ̀. pé ọmọ kan tó fẹ́ ká fà àwọn sáàmù gbẹ̀yìn bá wọ ẹ̀jà mọ́ àlékún ní bẹ kéèyàn wọ sí nílé wá sí tẹ̀sí sálẹ̀ bùkẹ́ wa bẹ̀. nígbà tí o bá ti dọ̀tí. má fi àyè olókàǹtì ẹ̀ láti bí ọdún bí ẹ̀sẹ̀ yìí rárá ẹ wà sọ̀rọ̀sílì àfọ̀sọ̀lẹ́mọ̀ ẹ̀wọ̀ wá Allahu Akbar. wọn lọkọ tuntun lọkọ. amiina wọ́n máa tẹ́ ẹ́ dàgbà lọ́wọ́ ẹ̀ kọ́ ọ̀sùn láàbì wọ̀sọ̀ tuntun yẹn. ọlọ́run ṣe ní kékeré síjọ́ kan ọ̀sùn láàbì wọ̀ ọ́ ìfowó mẹ́rin kékeré sí pé kan náà láàmà wọ̀ ǹdojúmọ́ mo mẹ́rin tí èèyàn bá ṣàkíyèsí alákọ̀ọ́kọ́ náà tún jẹ́ kí gbogbo èèyàn mọ̀ yìí pé ọba tó lẹ̀ mí fi búra mo ti mọ bí ẹgbẹ́ ń ta sọ ní ìsìn. ọ̀nà sẹ́lẹ̀ díẹ̀. ọdún yẹn ìlè sọ o. ọ̀nà sẹ́lẹ̀. ṣé wọ́n ń ta sọ ń bì kan kí ìlè sọ o. àbí yẹ báyìí ni wọ́n ń tà. ìlọ alonjari. àbí yẹ báyìí ni wọ́n ń tà. tàbí ó ti ọ̀nà ó ti ọ̀nà yàn lọ. àwọn ọmọ alẹ́ kí wọ́n á jẹun. ìyẹn àjọ ni o yọ̀ọ́ àjọ ni o kò gbé ọwọ́ kan. wọ́n á ní mímí bẹ́ẹ̀ ní súnmù lọ́sàn-án gbàtà fẹ́ máa bọ̀ ní àyà àṣàdúrà kan fún un wọ́n pè é mo tá n fún náà nígbà tó ń sọ̀rọ̀ yẹn lọ́mọ fún òun yẹn ó wọ́n sọ kankan yìí gbé tẹ̀mọ̀ wọ́n tọ́ báyìí fún yín sẹ́mọ̀ fún bẹ́ẹ̀ lọ́n gbà ẹ̀ ọlọ́n gbà so a máa gbọ́yìn tó bá yá inṣàlá. inṣàlá. kọ́ba àdìsí ọlábà ń dó tì yín o. amiina. ẹni yóò ṣe tiẹ̀ hàn ẹ̀ ṣe tiẹ̀ pamọ́. kọ́ba nù fún bọ́yìn. Allahumma amiina. ẹ bàbá àgbà níbi kan wọ́n ti lọ àlìkí àmọ́. Eh. bàbá ti lọ nígbà ń bẹ lẹ́sìn tàbí bẹ́ẹ̀ sọ́sì báyìí àgbẹ̀ bàbá ọlọ́jẹ́ mi wọ́n gùn ọlọ́ba ní kẹ́ wọn lọ́dún nìyí ọlọ́ba ní kẹ́ wọn nìkan ló kù bá ní kẹ́ wọn bá ní gbẹ̀ wọn o. àmín. bàbá àgbà lákòókò wọ́n ti lọ ìyá àgbà lákòókò wọ́n ti lọ bàbá àgbà ní májò ẹ̀rọ bí wọ́n ti lọ bàbá gbàmídì kan àná àwọn tó lọ yìí o eh, ọlọ́run tí ó yọ wá lọ́jọ́ pọ́lọ́ láti ní látàná o lọ́fọ́ àtọ́ lọ́lọ́ láti mọ́ o ìyẹn ìgbà pọ́ùn ní ìsìn o. rọ̀ṣídúdí àdéhìká abúláláhì mọ́ tásìmá فإنه ركض إن خانتك أركانه فإنه رسل إن خانتك أركان pẹ̀lú ọlọ́run á sọ díẹ̀ fún yín lọ́rọ̀ bá ń di kan àsìkò tó tá a mọ̀ wá sọ fún yín torí pé dábàá ń sọ gbàtí ń bẹ láyé fákàrù ní ọjọ́ wọ́n ti lọ ní ìsìn anábì ní ká sì máa sọ̀rọ̀ ẹ tó bá lọ dáadáa. sallallahu alaihi wa sallam. ẹ jọ àwọn kankan nípa bàbá ń di kan ní tẹ̀sán yìí pé ọlọ́run sàánú bàbá. so kíyẹ ní baba baba ní bàtẹ́ tètè baba ìmọ̀ lólé baba ní bàtẹ́ tètè ibà ló tó bà kí wọ́n forí ẹ̀ tì kábẹ̀rẹ̀ tẹ̀ sí ìrì ọdún kọ́lọ̀ ní a ti pẹ́. ami ìwọ̀n ajá náà sì ọlọ́mọ fi ga tó wọn o. amina. láhùn lápáta. ilà bìlá. baba mi wọlé ẹjẹ mo bẹ̀rẹ̀ kẹ́yìn wá kẹ́yìn wá sọ̀rọ̀ ẹ̀ babalada ọpẹ́ fún Ọlọ́run bàbá ale, ka oore tọ́lọ̀ ń ṣe fún wa tán bó tilẹ̀ wú ká mọ̀ káàtó. ọlọ́run lọ́wọ́ ní jẹ́ èèyàn ń yà tó tó kéèyàn mọ oore tó ń ṣe kó ọmọ dùpẹ́ rẹ̀ tó lè torí ẹ̀fúrẹ́ jìyà jẹ̀yàn ni rẹ̀. akọ́nàkùnmọ́lọ́ akọ́nàkùnmọ́lọ́ ọlọ́run a fún ọ adúpẹ́ gan lórí oore tó ṣe fún wa àmọ́lóore àmọ́lóore abala àlàáfíà àmọ́lóore abala ìṣọ́ àmọ́lóore lábalóore àtàlékún oore gbogbo ẹ̀ lámọ́lóore lábáyà àfàlábálẹ̀. ilé ìtọ́jú wọ́n ní bẹ́yàn bá sùn lé rẹ̀ òun ló sì sun àmọ́ tó yóò sùn kúnlẹ̀ tí wọ́n ò sùn kò ró sùn jàmá bàbá ìpa fóònù wọ́n ti gbé e. ọlọ́run ṣe wọ́n gbòòrò ìbànújẹ́ kankan. èèyàn lè kọ́ orí tí wọ́n kọ́kọ́ lọ́ba àyùn nìkan bá ní. adúpẹ́ oore àmọ́ lórí adúpẹ́ fún ọlọ́run. àbá àbá àwọn lọ dàda bẹ́ẹ̀ ń dúpẹ́. bí ọba ti gbogbo gbogbo apá gbogbo bàbá sọ orí náà torí ọba ti fọ́ gbára ikú ọmọ ti tẹ́. ń fún abá yìí jẹ́ pẹ́ fún wa. ọlọ́njẹ́ ẹgbẹ́ fún wa ọlọ́njẹ́ ẹgùn lẹ́mí fún wa ọlọ́njẹ́ wà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ lórí dáadáa. gbogbo tí máa kú sẹ́kútọ́ sì bá wà ó sì ti kú náà nù mẹ́jọ kú lára yín bàbá. wa ìdí ń gbádùn? Tàbí ń gbádùn yín. Ọlọ́run ṣe gbogbo rẹ̀ ó gùn tẹ̀mí yín lọ ọ̀nà agbára rí ọlọ́run. bàbá lẹ́yìn ẹ̀mí ìbágùn àmójú rẹ̀ ti tán ó sì ti kú. ẹni ẹ̀mí ẹ̀gùn kò lè jáde mọ́ nǹkan ti ṣe jẹ̀ mọ́. ọlọ́dún gbogbo ogún tẹ̀mí yín lọ. ọ̀nà agbára rí ọlọ́run. lọ́mọ nàtígbà wọlé tí yàn padà sí ibú méjìká kó wọlé kù yín bẹ́ẹ̀ ọ̀nà ìgbára rí ọlọ́run. babalágbé ni náà mú méjìká kó ṣe wọ́n mẹ́jọ wọ́n sáré mẹ́jọ àrí òsè wọ́n gbogbo ẹjọ mọ́ lọ́pùpù délẹ̀ bẹ̀láti rẹ̀ bàbá àgbà bàbá àgbà náírà bí fún bàbá àpọ̀mọ́lẹ́ wọ́n bá ní sẹ́ríkẹ́ máa bẹ́ẹ̀ náà sàn yáà bọ́lá sọ́dọ̀ àbáànú ọlọ́run jẹ́ àjọba dálì tẹ́ náà rí ọlọ́run gbogbo alápapọ̀ gbogbo alápapọ̀ ìdíwù wá ó yé wa ó wáyé jù wá lọ ó pọ̀ nu tó máa wù á dé pápúrú ni. ó pọ̀ ní tí ò wù ọ́ lọ́wọ́ tó pọ́ létí ní. ọlọ́run tí ó máa rẹlẹ̀ sí wa gbogbo òdùn tí mo náà tó sí wa. lẹ́ẹ̀kan tó mẹ́wàá tí bàbá ń bẹ́ẹ̀. àwọn kìnìún

wọ́lá kúwọ́ta ilá bíláàrí ràbí bàbá àgbà mẹ́rẹ̀bí tí wọ́n lọ́nà ó gbà á wọ́n tàdúrà sókè sẹ́lẹ̀ wọ́n ti kárí ọlọ́mbà nígbà agbẹ́lọ́rọ̀ ọlọ́run agbẹ́lọ́rọ̀ ọlọ́run bàbá àgbà ṣe àtàkọ́tà náà fẹ́ dú gbogbo ni bàbá ti ṣe pọ̀ wọ́n dúpẹ́ ọlọ́ba ni gbàtà yọ pé wọ́n ṣàdúrà lẹ́ka lẹ́ka lẹ́ka ọlọ́ba ni gbà á ìtawọ́ ṣe àǹdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́rọ̀ bá àgbọ̀nlọ́ àdàbí ọgbọ̀n ṣàdúrà fún ọlọ́run o jẹ́mọ́ ẹ̀ bá ní sáà ní o ibi ọ̀rọ̀ orísìlọ̀gọ́rọ̀. Bàbá olúwa sí àgbáyé. Bàbá olúwa sí àgbáyé. Ọlọ́njọ́rọ̀ yóò yọrí sí rẹ̀. Ọlọ́njọ́rọ̀ yóò yọrí sí rẹ̀. Ọlọ́njọ́rọ̀ yóò yọrí sí rẹ̀. Ọlọ́sí àtagbára rẹ̀. Lókè ìsàlẹ̀. Ìgbẹ́ni àwo ni. Ìgbẹ́ bá yọrí sí ni jàmá. Jọ́rọ̀ yóò yọrí sí tọ́jà. Ọlá ẹjọ́ àwa tí inú wa ń dùn. Wọ́n lọ́nà àwa tí inú wa ń dùn. Fúnmi ṣe ń rí yìí. Wọ́n yọrí sí dáadáa. Kí bùbú wọ́n lè bá a máa lékún sí i, ó lè máa pọ̀ sí i. Ọlọ́wọ́ yìí sí àwọn tí ń bínú. Wọ́n yọrí sí dáadáa. Kí wọ́n jẹ́ àti ń bínú, ó lè máa lékún sí i kó ní máa pọ̀ sí mọ́tẹ́dúlọ́pẹ́ mọ́tẹ́bánigbà ìtẹ̀sílẹ́dùá ọlọ́bánigbà sọ́wọ́ ti jẹ́kún ọlọ́bánigbà gbogbo alákòókò délẹ̀ gbogbo alákòókò délẹ̀ àwọn ilé ẹ̀sán wọ́n wà sí látọ̀nà sójú àti nítòsí náà àwọn kan ti lé bọ́lé àtúntọ́nà jìjì wá tòun táwọn nítòsí lọ́kùnrin lóbìnrin ń bọ̀ ọjà bí ẹ ní ẹmọ wá mẹ́tìríà àjàmá ẹgbẹ́ nínú ọlọ́run o mọ́tò ọlọ́run àmì tí ni wọ́n bàjẹ́ mẹ́jọ mẹ́sẹ̀ ń bẹ ọlọ́run jàmá sí rọ̀ bàbá fọlọ́ àdúrà fún wa. ẹnà ọmọdé ti mẹ́fọ́ Because kẹsí lọ déédéé ọlọ́run àbí àtọ́bù mi ń tọrọ fún wa ọlọ́jọ́ ṣe ọlọ́ṣẹ̀ tẹ́gbẹ́rẹ́ rẹ̀ àti ní àtàwá tuntun tún bẹ́ẹ̀ wọn wọ yìí gbọ̀nyẹ lẹ́dàbí àtúgbòdélẹ̀ àtúgbọ̀nlẹ́ à àtọ̀kẹ́ yẹn tí ò sí ń bí tẹ́kẹ́gbẹ̀nìlò náà jẹ́gbẹ̀ ògùn wọ́n gbẹ̀ káríkárí àtọ̀rùsùn bẹ́ẹ̀ rọ̀ ọ̀dọ́ jẹ́gbẹ̀ mi parí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dúdú náà sẹ́mi wọn. àbámọ́ dáàkọ ọ̀tọ́ ti lọ. ǹjẹ́ bàbá wa dárúkọ tẹ́dárúkọ tẹ́dárúkọ wọ́n dárúkọ. bàbá àgbà ń ta mẹ́rin. bàbá òsì ń bí. bàbá òsì ń bí. bàbá ló ta mẹ́rin. bàbá àgbà ń ta mẹ́rin. bàbá àgbà ń ta mẹ́rin. bàbá àgbà ń mẹ́rin. ẹ bá ní sàdúrà fún mi. bàbá dàdà bínú ọlọ́run mẹ́jọ ọ̀rẹ́ yìí. ọlọ́run mẹ́jọ ọ̀rẹ́ yìí. ọlọ́run ti dá bàbá lọ́lá. ọlọ́run ti dá bàbá lọ́lá. bàbá bá ṣe gudugudu méje yàyà mẹ́fà. bàbá bá ṣe gudugudu méje yàyà mẹ́fà. bàbá kan ní kí n gbọ́ náà burúkú méje ẹ̀yà mẹ́fà ń gbọ́ nẹ̀sìn ọmọ rẹ̀ wá sí kankan bàbá ò rí nǹkan ṣe jàmá ọmọ máa gbàdúrà rẹ̀ bí ti àbá náà tàbẹ́rù yìí kọ́mọ ọmọ ṣe gúrúgúrú méje yẹ̀yẹ̀ mẹ́fà níbi ẹ̀sìn àdúrà ọba ti gbà abáàgbà méje mọ̀kọ̀lá sí ibú nígbà ìtọ́lọ́ tó gbàdúrà yín ọlọ́rọ̀ ẹ̀sìn ìgbà yé náà mọ́kọ̀ fi láíláí gbogbo yóò kalẹ̀ gbogbo gbogbo rẹ̀ náà mẹ́ríkà tọrọ bẹ́ẹ̀ fún yín agbára nìgbà ẹjẹ́ tọrọ fún yín gbogbo ló ń sọ bàbá pátápátá shan wasu lokacin kusan wasu lokacin ne ban kusan wasu lokacin ah súnà ọmọ ọmọ kọ́ sí láàárọ̀ ìpín tó máa bọ̀. Akramakumullah. ọ̀nà súnà. ọ̀nà súnà ẹsẹ̀. Akramakumullah. ìgbó kọjáde súnà ọ̀nà súnà. ìgbórúkọ ọmọ jáde súnà ọ̀nà súnà. afa bọ̀sídòkè lábọ́. bẹ́ẹ̀ni àdúgbò. wọ́n bí afa olúwa fi àfa àtàwọn lọ́rẹ̀. wọ́n á ti ti mi pé kí n fún lóko. bàbá ẹ bá ní fún ọmọ ìlú kúlà. ní àsìkò tí mo sì wà ní mo ṣe wà. lásìkò tí bàbá sì wà bí wọ́n ṣe wà tí mo ronú bàbá gbàǹdì kan. tí wọ́n ronú bàbá gbàǹdì kan ọlọ́pàá ni kí bàbá. mo ti fẹ́ fún ọ̀rọ̀ wọn sáyé. báwo ti fẹ́ fún ọ̀rọ̀ wọn sáyé yìí. tí mi ò rí àfa kan tí ń lẹ yorùbá yìí tó tún rí bá mọ́. àfa kan lẹ yorùbá yìí àyè tó tún rí bàbá mọ́. ẹẹ sọ̀rọ̀ àfa àwọn tí wọ́n ti lọ. àṣà àwọn tí wọ́n ti lọ o. mo bínú àfa tá a bá gbá yí. tá a bá gbé lo ìgbà yìí. mi ò rí àfa bàbá wa gbàǹdì kan. bàbá wa gbà sọ ibùlì bàyá ni ọ̀tọ̀ lóyún àsìkò ní wàá pè mí pé. àwọn bímọ o. kí wọn máa ló kọ. ẹ bá wọn fún ọmọ ló kọ tọ. àfa mi ní ọkọ àfa mi ní fún. ọmọ tó dé yìí lámàrin lámà sọ ẹ fún ní ọkọ àfa gbà. ní yóò máa jẹ abdulrahman. kó máa jẹ orúkọ táwọn bàbá dákọ yìí o. sọ ibi bayan. abdulrahman sọ ibi bayan. ajadi. ajani. ajadi. ajadi. mo mọ tẹ́lẹ̀ mo rò pé tó ní. Ah. ẹ bẹ́ẹ̀ mo jẹ́ kí ah, mo kò ní gbèrè. mo fẹ́ wo fẹ́ ti bá wá wò yí pé òní lábẹ̀rẹ̀ tọ̀sírì. bẹ́ẹ̀ni o. ṣé wọ́n pè kí n kọ́kọ́ wá tuntun náà lè wò ni àtàlà parí tán ni kí n máa wá bọ̀. láàánú ntọ́sẹ̀ ni pé òun gbé ọmọ ọkọ. ẹyẹ yẹn kálọ̀ àdàbí. wọn á kú mọ́tò sọ́nà ńdà. wọ́n ti ra wọn wá gidi ni o. ọkọ rẹ pẹ tẹ ní ẹkọ wa. bẹ́ẹ̀ni wọn dé ní ibà sárabi. àtìyá ọmọ àtọ máa àti gbogbo jama àtọ máa tó. bíbà. ní tìlú wa ní yàrá yọ owó láàárọ̀ yìí. wọ́n ná owó yàrá o. mo pe nọ́mbà bàbá títí kọlọ. Ah, ah, ọlọ́ni òjò lọ. kọ́mọ̀jẹ̀ ẹ̀sìn mi nìkan. pé kọ́mọ̀jẹ̀ ẹ̀sìn bàbá. bàbá sa bàbá wa sẹ́sà yìí. ẹ̀ dọ́kítọ̀ alábọ̀. bàbá wa bàbá sàdá. dọ́kítọ̀ bàbá lè tó àwọn lajọ. kó lẹ́ àwọn tí èmi wa ń bẹ ní ọ̀dọ̀ yìí. fún bẹ̀rẹ̀ ẹ̀wọ̀ làkúkọ ti kó máa gbọ̀ yìí. alábọ̀ sá pè wá ń kún òpè à. kọ́lọ́ ń bá ń fún ọmọ náà lágbàdìkà. Ah, ọkùnrin lọ́mọ náà ọkùnrin dákun jàmá àtàmọ́dé àsùn lẹ́sìn. ayé àwòrán-dé. súra àwòrán fi dé. Ah, ọmọ tí wọ́n sọ pé kẹ́sọ ojú ewé tẹ̀síìrì ń súra àti àyà. sọ́ọ̀rù níbi yìí àlè sọ ànùkú ah, wọn náà. ọ̀dà sáàbà níbo. ọ̀kàlẹ̀ náà. ọ̀yà ọ̀yà ọ̀yà sọ́tùlẹ̀ ní àmì náà. sọ́tùlẹ̀ náà one forty eight. ṣé àfa àgbà. onímọ̀ harris oníṣàfà àgbà. musib ó wà musib. musib. wọ́n ní musibu ni àfa. lẹ́yìn tàbí musọ́ọ̀bù. kì í ṣe musọ́ọ̀bù wàlá ah. musọ́ọ̀bù wàlá musiba huwa musibun wa laysa bi musab. ẹ bọ́dọ̀ tó di jama. wọ́n là fà gbà o. Hmm. suratul Imran aya one forty suratul An'am tàwí náà nù. one forty eight láti gbé ní ọmọ ọkọ̀ bá wa lọ kò sí máa gbòyàn. ẹ̀yẹ́ kó sì máa gbòyàn báyọ̀ ah, àìmọ̀gbáyì báwo ẹ̀jẹ̀ ẹ̀fẹ̀ gbóyàn gan-an ìrọ̀jọ́ ìyẹn wá. ẹ gbogbo yẹn náà. ọ̀pọ̀nigbó yẹn. tọ́ a tún bẹ̀rẹ̀ rí ọlọ́run bá ní ṣe o. ya Allah àmín. nínú àwa kan ṣe ń nà pé tàbí dé náà nínú àwọn kan ń bàjẹ́ làyàmọ́ sì ń já. Ah. ẹlọ́run bá ní sànú tiwọn náà. àmín asale lódodo ká ma sọ so a ma sọ náà. sọ ni o insha Allah. baba sawudi ṣé abẹ́rẹ́ àbí wò síbẹ̀ ni. lọ́dà wò bí abẹ́rẹ́ ẹ̀ ọ́ ti sàn náà. lọ́dà wò ní abẹ́rẹ́ wọ́n bẹ wọ́n bẹ wọ́n bẹ gbágbágbá níbi. wọ́n kó àdúrà ní. a ní fi ń sàwádà. amiina. bàbá lókè gẹ́gẹ́ ń bàbá wa nílọrin. bàbá nílọrin. tí a ah. bẹ̀rẹ̀. bàbá ní sẹ́ká bẹ̀rẹ̀ àánú one, one, one, ní one, one, one, one, ní wọ́n ní wọ́n ní síra. owó jama ti ká kábẹ́rẹ̀. ẹbí nu ṣe dùn sí tá a fẹ́ sísí àlejò yìí ọlọ́run jàjọ yọrí ẹ̀. àwọn ìyá àgbà mẹ́rẹ̀ẹ́rin ládàbí wọ́n ti kó wọn jíṣẹ́ wọn tẹ́ ń bẹ̀rẹ̀ ẹ̀rọ. ẹgbẹ̀rún mẹ́jọ náírà. bẹ́ẹ̀ wọ́n wá sí gbòkó gbà yẹn wọ́n ti kó wọn jíṣẹ́ o. ọlọ́run bá ní gbàtà yọ fẹ́ o. هنا لا أيوه نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إننا استودعناك ما علمتنا فارده إلينا عند حاجاتنا إليه ولا تنسيناه يا رب العالمين آمين وارزقنا اللهم بلاغة النبي اللهم وفصاحة إفز المرسلين وإلهام الملائكة المقربين وقر بالزدن علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب شرع لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من اهلي هارون أخي انظر بي أزري وأشرك في أمري كي نسبيك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى ومن ألوذ به فيما أؤمله وأؤمله ومن أعوذ به لمن يحاذره ومن أعوذ به لمن يحاذره يكبر الناس عظما أنت كاسره عاضلا أنت جابره ولا يهلكون عظما أنت جابره لا wọlé sẹ́ ààrẹ bọ̀ ni. Èmi ò ní bá wọn níjẹ̀bú ààrẹ bọ̀ ni. Èmi ò ní bá wà ṣe ìwé àsopọ̀ gbọ́ ààrẹ bọ̀ Èmi ò ní bá wà sábà máa. Òkè Bàdàsá ààrẹ bọ̀ Èmi ò ní bá wà sábà máa. Àní ọ̀sẹ̀ àbọ̀ òkè ààrẹ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Aka ayameta mẹ́ta, aya mẹ́tẹ̀ẹ̀ta yìí, àwọn àfáà onítọ̀sẹ̀, wọ́n ní ibi aya sọ tọ́wọ́ bí wọ́n ti fi ẹ̀bọ ṣíṣe àti tí ká máa sọ pé ntí ọlọ́run fi léèwọ̀ kán máa máa sọ déèwọ̀ wọ́n fẹ́ fi ìsọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ló sọ ọlọ́run ló sọ káwọn àlè gbọ́ wípé bí àwọn òkú gbẹ tìtì náà tẹ́ bá ń kiri àwọn ọmọ ọlọ́run ká má jẹ́ ọjọ́ wa lójú. aya mẹ́tẹ̀ẹ̀ta aya one forty eight one forty nine one fifty iná sọ́rọ́tù alẹ́ ìmúránù yìí àní ah, àmù yìí so wọ́n ní kájá mú pé àwọn kan ti ṣe bẹ́ẹ̀ ṣáájú wọn gbogbo ń bídí àlónì náà ní kílèmù pé òun wà lọ́nà nítorí tuntun náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا أباهنا ولا باؤنا ولا أرمنا من شيء كذلك كذب الذين من قبلهم أتذاك باسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلى الظن وإن أنتم إلا تخرصون <laughs> أعوذ بالله من الشيطان الرجيم مرحبا بسم الله الرحمن الرحيم سيقول الذين كفى أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا هرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوا لنا إن تتبعون إلا ظنا وإن أنتم إلا تغرزون kùlíbálì láì lẹ́hùjá tó lè bá a lè gọ̀ fàlàóṣà làdákùn àjìmáyé. kùlí àrùmọ̀sù àdákùnmùn làdínà yẹsẹ̀ àdúnà. أن الله حرم هذا فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون ọ̀rọ̀ lọ́rùn yóò inú ìgbà kan láyé tí a bẹ̀rẹ̀ tẹ̀síìrì báyìí lọ́dọọdún tí ò ní dàbí pé àbí tú àyà yìí sọ̀kalẹ̀ hmm. nítorí tí ó ń ṣẹlẹ̀ yìí kọ̀sọ́dún náà láyé. kàṣí kàṣí. a ti pé bí pàálù ti máa bá gbogbo gamu láyé nìyẹn. lẹ́yìn ọmọ ní sinmi àrùn. èmi kọ̀pẹ́ kọ̀pẹ́ yìí. iná ni nǹkan kan tí ọ̀sá kọ́ lẹ̀ fún inú ẹ̀sìn tá a wà yìí. àmọ́ nítorí tó àti lódodo àwọn èèyàn kan tí wọ́n ti lọ sáájú wa ńlẹ̀ yìí wọ́n gbé wọnú ẹ̀sìn ìsìláhíyà ńgbà náà wọn èdè sì ti ń gbà yẹn báyìí ṣe rí ń jọ náà báyìí ṣe gbà wọ́n máa ń jọ náà wọ́n gbé wọnú ẹ̀sìn àníyàn àwọn tó dáa wọ́n dẹ̀ lílò àmọ́ kò ń sára ẹ̀sìn. lẹ́nìí tí a tó àrọ̀ táyọ̀ rẹ̀ tipẹ́tipẹ́ sẹ́yìn èmi ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ẹ̀sùn tó àrọ̀ táyọ̀ rẹ̀. àníyàn tànákọ́ kò ní mọ́ àníyàn tí a fi kọ́ ni kò ní mọ́ àwọn bàbá àtijọ́ náà kọ́lọ̀ ń bá ní wọn orí ẹ̀sìn wọn fi ṣe bẹ́ẹ̀ àmọ́ lẹ́ni torí ara àwọn tí ń pé lẹ́ni ní ẹ̀sìn kan àwọn òfin pawó àwọn àmọ́ nǹkan kan kó àwọn èèyàn jọ ẹjẹ́ ká bíbẹ̀ bá wà sí wọlé sí wọn lára ìwọ̀n bàbá àjọ náà bí ìsúná ọmọ bí ìsúná ọmọ níta máa tó wáwọn èèyàn yìí pé ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kánà sùúrù sí o tí àbá fi sùúrù ṣe ìgbà yẹn kan ọ̀pọ̀ o. kò sí jẹ́ pé ẹ lérí bí kankan náà àkọọ́lẹ̀ tí àkàkà yìí pé àfa kan ní kó wá jókòó sunna níbi àmà àjà pé ẹ ọwọ́kù mi kọ̀ wọ́kù mi sákọọ́lẹ̀ fún gbogbo tí sẹ̀ríà ní bisala ni ìdíyà ni adọ̀rí ni àtúmáwí ni gbòsókè àtàlùmọ̀dárìkì ni bí mùsàlùmí àlèlè. ẹ lẹ́yìn kankan tí wọ́n kọ́ sí níbẹ̀ nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ bíbí ma bá kọ̀dọ̀ sí ti nú ẹ̀sùn wa tí wọ́n ṣàlàyé síbẹ̀. kí wọ́n pé nígbà tí wọ́n á di jọ́ kẹjọ àbí jọ́ kẹjọ kìí àfa kan wà jókòó ibi ní oṣù bẹ̀rẹ̀ ìtọ́jẹ̀kọ̀ wí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀láyéláyé. ìjókòó sínú ọmọ ìtàn rẹ̀. ṣùgbọ́n torí pé wọ́n ti mẹ́sì sílẹ̀ kò dẹ̀ burú àtúrí yẹn náà mẹ́sì sílẹ̀ ń sìn náà tá a bá jókòó lẹ́gbẹ̀ẹ́ gbẹ̀gbẹ̀ àti àtúkújọ kẹta o. ẹ̀kọ́ rọ̀ mọ́sálà mọ́sálà kan tó kẹnu nù. tó kẹnu sí ti jẹ bẹ́ẹ̀. ìwà yìí ni. ilé ìwé bàbá bẹ̀rẹ̀ yìí jẹ́ ẹ wá yàtà fẹ́ kà yìí ó bá ibẹ̀ ní ọ̀gángan abẹ inú tó tẹ̀lé ń dùn mí tí àwọn èèyàn kan tí wọ́n sọ tí ọmọ abẹ pé ń bẹ tí wọ́n á lọ mọ́ lọ́nlọ́run nígbà tó ń ṣe kíyìnà nígbà tó. مسركين الثقة والتحريم إلى الله تعالى وإقامة الحجة ẹbọ àti ìmọ̀ sọ nǹkan tí ìbéèwọ̀ dèèwọ̀ fífi ìtìsọ́dọ̀ ọlọ́run táwọn ọbẹ̀ bọ́ sí táwọn ọbẹ̀ bọ́ sí ló fẹ́ sọ fún wa yìí. tọ́lọ̀ wá ń kí ànábì ń lọ lábẹ́ rẹ̀ yí pé tí a bá jókòó rẹ̀ má bá wọn jókòó wọ́n jókòó wọ́n bá wọn jókòó ní. ẹ̀wọ́n ti bá sùpò yìí mùsùlùmá. kò sí ni. ẹlẹ́ni. sàyẹ̀kúlù lẹ́dí iná aṣọ́rọ̀kú lọ́ṣọ́ lọ́wọ́ máa aṣọ́rọ́kínà. àwọn èèyàn tí wọ́n kọ́kọ́ lọ́hùn. sàyẹ̀kúlù lẹ́dí iná aṣọ́rọ̀kú lọ́ṣọ́ àlùwà máa aṣọ́rọ́kínà. àwọn èèyàn tí wọ́n kọ́tọ́ lọ́hùn wọn ó máa sọ pé wọn máa sọ ọlọ́run ní pé wọ́n ti sọ wọn yóò máa sọ jẹ̀mọ́ àwọn àfọwọ́sà siri ní gbogbo bí abágbéru ayé àìpé ọlọ́run sọ pé sàyà kúlù ọlọ́run àwọn àfọwọ́sà sírì ní pé òfin sàn أشركنا àwọn kan ní àwọn ọmọ ìgbóhùn international tí ò wá ní. bẹ́ẹ̀ wọ́n ló ti wá olóko olóko ọ̀kan fúrẹ́ lọ́nà. àwọn náà já sí wọn làwọn ò ń bà náà ọ amina amina ẹ ẹ káyà سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ما شاء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن آه jọ já. ọlọ́ni àwọn èèyàn tí wọ́n ń ṣẹbọ wọ́n máa sọ̀rọ̀ àwọn èèyàn tí ń ṣẹbọ máa sọ pé láwùsá Allah má àtìrákínà bọ́lá òun bá fẹ́ ni àwọn ò bá ti ṣẹbọ bọ́lá òun bá fẹ́ àwọn ò bá ti ṣẹbọ ìbéèrè táwọn ń kọ́lé ìbéèrè táwọn ń gun ibẹ̀ pé àwọn ń lọ mọ́kà ibẹ̀ pé àwọn wọ sọ́ọ́rí gbogbo àwọn èèyàn tí àwọn náà tí wọ́n gbiná dénú èyí náà wọ́n máa wò mọ́ wọn lára pé àti ah, màá ń kọ́lé tòótọ́. والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن ككيد المتين سواب ibi tẹ́yìn ọgbẹ́ máa dá nǹkan gidi mọ̀ nìyẹn bàbá wa ọ̀sẹ̀ mi ra ìmọ̀ wúlà wọ́n ní kèé sọ̀jọ̀gbọ́n lẹ́ni tí wọ́n kó nǹkan rí àti nǹkan búlẹ̀ tí wọ́n ní kọ́. mú kan bẹ̀ ìpè mú nǹkan dá ń bẹ̀ tó wá mú nǹkan dáadáa wọ́n ní nǹkan gbàgbọ́ hmm. òun jẹ̀bi ti mú nǹkan dá laburu bẹ dáadáa bẹ wọn á ní mú ìtọ́ da fún àpẹẹrẹ nǹkan kan dúdú wọn nǹkan kan wọn á mú wọn á lọ mú funfun bẹ wa wọn á mú funfun ó ní ẹbí ẹbí ọbọ àti òfin yìí fọ òfin náà máa dà wáìtì mà sí black. bàbá òfin míì báyìí máa wọn lẹ́yìn tó pọ́n ẹni tó dá nǹkan mà lẹ́ni tó máa aburú inú dáadáa dáadáa ń bẹ́ńlẹ̀ àmúnyá burú. ó lè ẹnu dáadáa bẹ̀rẹ̀ èyí oda. ẹ̀rẹ̀ tó gbọ́n nìyẹn gbàtí nǹkan dúró lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní kó mú kan pa mú kan ọjà ibi tó mú. a ní nǹkan ti lúpọ̀ àyíká wà ń sin òkúta àrúpọ̀ jàmá. ọlọ́run ni kò fi àwa kù. Alufuna alùsùnà alùsùnà alùsùnà gẹ́gẹ́ tọ́lọ̀ ó sànù wa náà ni. o ti wọ́n lẹ̀ ẹni tí ó fẹ́ a ń tọ́lọ̀ ọba àlékè ọlá tó gẹ́gẹ́gẹ́gẹ́ ní ń tọ́lọ̀ bí nǹkan gẹ́gẹ́gẹ́ rè é. òṣùpá yìí ò sọ mọ́ àìsàn máa yé yẹn kọ́ máa ń ní kankan sí lára ẹ̀ pé àhẹ́ngbà yẹn kọ́. máa kà sọ́ọ̀tù kùn kí ló fẹ́ yí ìrẹ́ ṣe fún mi pé ń bẹ̀ wá pọ̀ ẹ lè pọ̀ pọ̀npọ̀n fẹ́ pọ̀ bìgàbù wọ́n máa pọ̀ bìgàbù náà ni. alẹ́ mi o wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lá o. ṣá Allahu ma ashrakna. wala aba. wala aba una. àwọn bàbá wọn ìbá mọ́dà wọn wá sí. àwọn bàbá àwọn àwọn àgbàlagbà. àwọn àgbàlagbà àwọn àgbàlagbà ìmọ̀ amọ̀dà wọn ṣe ah, ah, àgbàlagbà wo àgbàlagbà wo ọlọ́mọ ọlọ́mọ tó bí lọ́ba o àgbàlagbà tí ń bẹ lọ́wọ́ kẹ́ ẹ máa bá wà wòrí jà bí bàbá tí tẹ́fẹ́ ìtú wọn kàn ẹ̀ mọ́ lódodo wọn lọ lẹ́rọ̀ ẹ̀ mọ́ pàdé ọlọ́run wọn ẹ máa yọ wọ́n nì ẹ máa yọ wọ́n nì ẹ máa yọ wọ́n lọ́pìn nì ẹ má tún dáko mọ́. abẹ́lọ́ pé gbogbo ń tí wọ́n fi àníyàn ẹ̀sìn ṣe ọlọ́run bá wọn gbà bẹ́ẹ̀. àmín. àmín. wọ́n ṣe nǹkan kan láyé ìgbà ni àwa ò tí ì débẹ̀ ni àgbàlẹ́ náà ni wọ́n dẹ̀ rí i pé àwa ka ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àná bí kò rí bẹ́ẹ̀ ìyẹn ò pàtì fún wa kò pàtì sọ́dí gidi fún wa nígbà tó ọlọ́wọ̀n sọ́dí gidi ọ̀rọ̀ níbi ọ̀sọ́dí gidi yẹn ọ̀sọ́dí gidi ọ̀sọ́dí gidi fún wa. wọ́n ní wà náà. àwọn òní sọ pé nǹkan kan ò dáa àyàfi kọ́ sọ pé àyàkọ́jọ́ pé kìíní yẹn ò dáa náà ni. àìmọye àfà lónìí ni wọ́n kéwú wọ́n rí wípé ọlọ́run rẹ̀ nìkan kan síwájú ànábì lọ. sallallahu alaihi wasallam. àti tẹ̀lé ànábì ọ̀hún ló di wàhálà yìí. wọn ò rà ànábì tẹ̀lé ara wọn ìwọ̀n òfé dá sí. ìwọ̀n òfé dá sí. ṣòkòtò yé wọlé. ìyàwó òfé òye tajà lẹ́gbẹ̀ẹ́ títì. فأصل رسولا وأنت تضئر حبه هذا محال في الكياس بديع هذا محال في الكياس بديع لو كان حبك صادقا لأطاعته إن المحب لمن يحب مطيع إن المحب لمن يحب مطيع bàbá gbàdá múlò gan ọlọ́ba ní kẹ́mọ̀. àmín. ẹni bá mi kọ́ mọ̀ gbogbo ní ìlàtọ́ máa tún sọ wẹ́lẹ́wẹ́lẹ́. bàbá bàbá bàbá tó bí bàbá àgbàlá mú ní gan kírísẹ̀ ni wọ́n fa. bàbá bàbá. kírísẹ̀ ni wọ́n láti ní èkìtì. láti ní èkìtì. wọ́n ka ọ̀rọ̀ ọlọ́run wọ́n ka ọ̀rọ̀ anábì wọ́n ka ọ̀rọ̀ àwọn àbá wọ́n dẹ̀ takú lórí ọlọ́run dẹ̀ fi wọ́n hàn nítorí bàdà ní nàìjíríà ní gbogbo àgbáńlá ayé máa yí àwọn àbá ńlẹ̀ tí wọ́n ti láti di kéwù ọ̀pọ̀ ní fẹ́ máa tí wọ́n ti di kéwù. nǹkan ọmọ wọn nǹkan ọmọ wọn nǹkan ọmọ wọn èmi ò ní ìmọ̀ràn ọlọ́run láráyé mọ́. lónìí bàbá àgbàlá mú ní igun tajà. káàsà. dọ̀pàwó. ó tajà. ó kù ká máa béèrè lọ́wọ́ oúntàn pé sọmọ tí bàbá amúnigun tó fi ń tajà yìí. so òru máa rẹ ọjà wo lọ fẹ́ káráyé ti wọ́ta. àwọn ọlọmọ bàbá alámúnigun. àwa lọmọ bàbá alámúnigun. àwa lọmọ bàbá lámú ní gùn àwa lọ́mọ bàbá lámú ní i love that. kò sí ibi àgbẹ̀ tí orin ò gbé dùn. Ah, ẹ àyàgbẹ́ kìnnìkan wa dùn. àbáyé bọ́n bàbá ṣe ta ara ẹ̀. káńtì bíi tiwọn. tí bàbá tẹ̀lé aláàfà àti ń bẹ ń jọ náà já tẹ̀lé wọn. abálòfẹ́ náà. wọn tẹ̀lé wọn. wọ́n tún sọ wípé ẹ lọ bí àfa rẹ̀ wà láti lọ́rin. bàbá àgbà yìí wọ́n tọ́ ọmọ rẹ̀ ọmọ kí òrẹ́ ń sọ fún wa bàbá àgbà yìí ó lè lọ bá bàbá lámúni mo pé pàǹdélé sàlámì àwọn àfa àti ẹ̀fà mi lálejò lọ ń bú lọ ń bú. àníkùnlá àníkùnlá. wọ́n sì parí lọ́rin tiyan láti lọ lọ́nu tán. Àbáni wọn ní Ṣé ọ̀rọ̀ àbá ọ̀rọ̀ àgbà àfàwà lè léyìí? Fàtú bí kìtà bí kọ́ tí àní ẹmú wà. Ẹ kẹ́rì wa. Ẹ sọ pé ntí mọ̀ nǹkan ò sínú tí a. Kẹ́rì wa. Bàbá lọ́kọ́kọ́ kẹ́rì. Ẹ lọ kẹ́rì wa. Ẹ kẹ́rì wa. Ẹ gbọ́ sí àwa iná àdàlà ń fún bá àtọ́nù ìsè pé ọlọ́run náà sọ pé kí wọ́n kẹ́yìí wá o. ẹ̀kẹ́yìí wà sọ́ọ̀tù nàbí sílẹ̀ Bàbá àgbàlá mú mú fún ọlọ́mọba ní jíjẹ́ mi ní ogun. Amina. Amina. Ah, ọmọ bàbá ń sámú sí ni wọn, wà láyé ọmọ ọkọ bàbá mú níbi ètò mi. Ọmọ bàbá wọn ni. Kọ́mọ ní sàmì sàlíkọ́ àná ẹ̀fún wọn. Amina. Ẹ̀jẹ̀ bàbá lámúgbó ló ń dára bàbá. Kọ́mọ má jẹ́ kí bàbá ọ̀rà padà sí ibú. Amina. Ìfẹ́ sọ bẹ́ẹ̀ pé bàbá amúnigun tòní ìwà wọ́n dà nǹkan ma o aa onímọ̀ ni wọ́n wà láyé wọ́n fi sí ní sè ṣùgbọ́n onímọ̀ ni bàbá bàbá bẹ́ẹ̀ wọ́n dà nǹkan ma wọ́n bá dáadáa wọn jẹ. àmín wàlá abáwù wàlá abáwùná. àwọn bàbá wọn tí wọ́n ti lọ ìbá má da wọn ò ní ṣe. wàlá abáwùná mi ṣe àwọn òsì ní sọ pé nǹkan kan ò dáa àfikọ́jẹ́ pé tuntun yẹn ò dáa náà ni ìrọ́dá ní ẹ̀ ń pa o. ẹ wo bí ẹ ti láyà tó kẹ́nìkan láyà ń sìn kò sí dandan bẹ́ẹ̀. wọ́n ní kò mọ nítorí bá ń pè. bó ṣe rí nù. bàbá mi ní kò àgbà a ò lè mọ sọ̀rọ̀ kàn wọ́n. a ah, bàbá rahimahullah. wọ́n ní bí bàbá bẹ́ẹ̀ gà ń tàn ọ́ bí jẹ̀bú ń tàn ọ́ bíbàdàn tán ọ́ kí ó tó ké òní tán. kí ó tó ké òní tán. kí ni wọ́n wí ẹ̀ kí ni wọ́n sọ yẹn. ó ń kárí wọ́n lọ kí ni wọ́n sọ yẹn. wọ́n gbára lé ẹnìkan tó fi ké ké náà ní òbí ẹ̀wọ̀ gbé kéwù kan jákujàku kan mm. ìmọ̀ntẹ́sì kéwù dáadáa kan tí èyí ò fi jọ eléèbó. èyàn lè kéwù pé bá ń sọnù láyé kéyàn ajáde ń bẹ̀ lo kéwù kan tó kọ̀kọ́ kújọ kọjọ pé péyọ kàárí kàásì mọ́lẹ̀ kankan lára tó yẹ. nkàtà arúgbó kàkà kà arúgbó kòkòkò kan kò sọ̀rọ̀ ọlọ́run bẹ̀ sọ̀rọ̀ dàbí bẹ̀. ẹ lè ẹ lè rí bẹ́ẹ̀ lè kàkẹ́ lẹ́kùn ní imán. nàbẹ́ gbàgbọ́ nìyẹn pé kí ewu yàtọ̀ fún èdè mi ni. Nse yàtọ̀ náà ni Alukurani tó bá sọ yìí. Àdìsá ti ń ka ilé yàtọ̀. Bẹ́ẹ̀ bá kí o sara tí èso tí èso nù ká Kàdálíkà. كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا ọlọ́run wá ní ànábì méjì ọjọ́ lójú àwọn tí a ń ṣáájú wọn lọ bá náà kó parọ́ nìyẹn ẹgbọ́n nǹkan jàmbá yẹn pé wọ́n ní àmì rù nínú ọ̀rọ̀ pípa wọ́n ní sálábù nínú ọ̀rọ̀ pípa mọ́yẹ̀yẹ ọ̀sán ọ̀jẹ́ ah, àwọn náà bàbá náà sọ bẹ́ẹ̀ kí ni wọ́n sọ bàbá àdọ́hún tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ànábì tó bá bá mu bàbá yẹn ọ̀rọ̀ sọ kò bá mu òun àtọ̀rọ̀ rẹ̀ ìwọ pẹ́ tíketíke máa ma ṣe àná. ẹ dànù. Sọlá ní májèlé ọjọ́ ojú máa ń parọ́ bá náà. Àtàlà fún àtàlà. Ìyẹ́dẹ̀ parọ́parọ́ tí wọ́n fi tọ́ ìyá wa wọ̀, ìyá wa tábí tọ́ wò lọ́kọ̀. ẹgbọ́n gàdà máa wọ́n parọ́ kan wọ́n parọ́ kan yà. ìyẹn ò yẹ kó tàn wá ẹnìkan máa dára lẹ́yìn kílẹ̀ mà tí wọ́n pàdé lọ́la ìjọba máa pàdé tí wọ́n máa tẹ́gbẹ́ wọ́n máa pàdé fẹ́jọ pàdé ẹ̀ ní mọ́jì ó ká ọmọ bẹ́ẹ̀ àtàtà kú bá àtà náà ọlọ́run wá ní pàǹtọ̀ fún wọn yìí pé. هل عندكم من علم فتخرجوه لنا وصفوا ويبقى tẹ́ ẹ bá lẹ́rìí ẹ mẹ́rù jáde. ọ̀tún kórè jò ó lànà. àníṣẹ́ nǹkan kan tí ò máa bẹnú ẹ̀sìn àfáà kan pẹ̀lú jàlálà rẹ̀ ó wá fẹ́ sọ pé ń bẹ nínú ẹ̀sìn kò lé ẹmẹ́rìí wá. ọ̀lẹ́ alẹ́ ìdàkọ́ ọ̀mìnà ilẹ̀mẹ̀ ìfàtúkùrì jù ó lànà. ètò yẹn wà ọlọ́run níbi ń fún àwọn ànábì ìtẹ̀sẹ́tì òun na ìlà kan àbá ni wọ́n ń tẹ̀lé àbá ni wọ́n ń tẹ̀lé. téèyàn máa ń nífẹ̀ẹ́ ààyè ọba tó dá mi mọ̀ yìí pé mo nífẹ̀ẹ́ amúnigun wàláì mo níbi àmúnigbò mo sì ń bẹ lọ́run fún àyè náà kọ́mọ̀jì ó bàjẹ́. ibẹ̀ bàbá mi fi gbọ́rọ̀ ẹ̀sìn tí a fi há màmá mi ibẹ̀ ni wọ́n ti gbọ́rọ̀ ẹ̀sìn tí a fi máa fọmọ sílé tó ní ìdílé wa ò tó rí bàbá tó ìdílé wa ní bàbá mi nílà kọ́kọ́ àwọn náà ló ti gbọ́ tọ̀tọ̀ ó fi sílé tó séyìn lè kí gbàgbé irú àyè bẹ́ẹ̀ lẹ́yìn ká máa ṣàdúrà síbẹ̀ kọ́lọ́mọ́jì bẹ́ẹ̀ ó bàjẹ́ àmín àmọ́ ẹlòmíì bóyá àyè tó kéwù tàbí àìlájú. ó gbà wípé bí ọba ti sí àmì kan lára èèyàn tí wọ́n mọ̀ pé amúnigun nìyẹn kò fẹ́ràn amúnigun. ìfọ̀ amú. gba pé bóyá nǹkan tó gbé wọn mọ̀ nìyẹn. tó máa di pé ẹ̀jẹ̀ á sókè ah. pé ẹja sẹbi èsè pé káfọlọ́ọ̀bà àlejò ọ̀la káyé búra yí pé ẹ bá fẹ́ràn amúnigun kọ́ wá sókè kọ́ wá búra inú kọ́ ló ń fẹ́ràn amúnigun. nàdìrún abìnà àná wà abìnà àkọ́m wà nísà àná wà nísà àkọ́m. وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لا تسلم jábọ́ fídì. àmọ́ àwa la àwa fẹ́ káwọn ni yóò bàjẹ́ làwọn pariwo òdodo tí bàbá amúnigun sọ kù wọn pariwo èyí kọmílá yóò bàjẹ́ o. àmì ìlànà ìtàtàbíọ́nà ìlàbọ̀n. àbá ni wọ́n ń tẹ̀lé o. wọ́n ní àántọ́ wọ́n ní. nǹkan kan ilá takaru súnà ju atẹ́gi lóru nínú ìgbẹ́ lọ. kàṣà. atẹ́gi lóru nínú ìgbẹ́. àwọn ni wọ́n ń pè ní mọ̀ àwọn ni àwọn ni àwọn ni kàrísùn tọ́mọ pé yàn kàrásà ní kéèyàn wo nǹkan lọ́ọ̀kan kó sọ pé yóò tún báyìí yóò tún báyìí tọ́mọ pé tabako nǹkan kalẹ̀ lọ́pọ̀ ọgbà kò ní jẹ́ ọkàn fọlú bùnú yẹn lẹ́nu tí ń dábàá tí ń dábàá sí nǹkan tí ò dá lójú. àròsọ. àròsọ. akramakumullah. wúwo kankan tí ń sọ wùsùlùmí kan ẹlẹ́nu ọ̀kọ́jà báyìí. ìwọ lọ́lẹ́yìn lọ́dọ̀ ìwọ ànábì lọ́lẹ́yìn lọ́dọ̀. sallallahu alaihi wasallam. ẹ̀rí rẹ̀ ni ọ́ ní ojókòó lé lórí yẹn bẹ̀ bó ti wá bẹ̀ ní kí n pẹ̀lú ẹ̀ lórí yẹ ẹ̀yìn ká káyà kí ó tẹ̀lé. Qul falillahi al-hujjatu al-baligha falaw sha'a lahadakum ajma'in. Aláàbí sọ fún wọn pé ọba lókè ọlá lórí hujjatu al-baligha àròjàre tó ká. Báàlígà àròjà ilé tọ́kálé ká oko ẹ̀gbọ́n ọ̀dọ̀ náà ló wà kéṣe pé ká rí ẹ̀rí ọ̀rọ̀ nǹkan ní pè ní wújà báálígà wújà ọ̀tọ̀ báálígà ọ̀tọ̀ báálígà ni kéèyàn rí ẹ̀rí kọ́ba àlejò ọlá wá dúró tìyàn lórí ẹ̀ ó sọ pé ìbàjẹ́ ti ń bẹ lókè ẹ̀fẹ̀ kò dáa. kí àwọn tí wọ́n gbé bàjẹ́ lọ́wọ́ kí wọ́n fojú o. àmọ́ ń papẹ́ wújà tó ń bá lígà ni bí ọ̀rọ̀ ọlọ́run pẹ́yà mi mà pẹ́ẹ́nì bínú. ara tó bá lígà nìyẹn. ara wújà tó bá lígà ni pé ẹni ọ̀ sọ̀rọ̀ tọ́jà wújà bá lígà kò wá sí láyé má wẹ́lẹ̀ máa jà ọlọ́run ló gbogbo síbẹ̀ ló máa tẹ̀síwájú ni ọlọ́wà ní kí n kọ fún ọ. ọlọ́ṣà aláhàdà kọ́ máa ti máa ń. ká lè mọ̀ yí pé bí tó ń ṣe wá nígbà wo yàn sí àwọn ànábì ọlọ́run náà gbàgbé èèyàn ni wọ́n ó sì ṣe wọ́n ṣáájú. èsì tí wọ́n ṣáájú gbadá àgbàdo máa bìlà rọ́bì rahimahullah. àwọn ni wọ́n kọ́ wa ní sísẹ́mù yẹn bá a ṣe máa fa ìbéèrè yọ nínú àyà tó wò lè kọ́ mọ́ bàbá rẹ pé sọ̀rọ̀ pé àgbẹ̀ ti bẹ́ẹ̀ mi ni pé ó ní kí kí a pé nǹkan báyìí ṣẹlẹ̀ ń gbọ́dọ̀ mi yìí pé. wa bá fẹ́ fọ́nà mọ́ wọn. sàgbédókun ni pé ó mìíràn nàbí náà nsojú kò gbogbo gbogbo wọn tí wọn mọnà gbogbo wọn tí wọn mọnà gbogbo wọn tí wọn mọnà gbogbo tí wọn mọnà pé tí wọn sọnù àfọwọ́n ilé ọ̀fọ́ nu ọlọ́ni mi nfẹ́ nǹkan ọ̀fẹ́ kílọ̀kà ẹ̀ kọjú mọ́ tiẹ̀ láwùsá ti má bẹ́ẹ̀ ni ìbábọ̀nà mọ̀ wọn ájúmọ̀ ìlà kọ̀pọ̀nà mọ̀ wọn nìyẹn kò fi lọ́kẹ̀ ẹ̀ má bọ̀ ní yọ̀gà yọ̀gà sá síbẹ̀ lásán tí wọ́n sọ síbẹ̀ lẹ́fẹ̀ẹ́ lọ́sí tí wọ́n lọ́lọ́ lẹ́yìn kọ́ sọ tiẹ̀ sápánà kọ́dẹ̀ kọ́dẹ̀ bóòtù. lausa a làdákùn. ìfànà bí n sùúrù ni. sọlọ́láhu alẹ́gbẹ̀lẹ̀. máa jí sẹ́tìmọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ọmọ náà ọ̀dọ̀ mi lọ́wọ́ ẹ̀ka yàtọ̀ sẹ́yìn. قل هل شهداء جاءكم الذين يشهدون أن الله أرم هذا ọlọ́run ní sísọ fún ayé pé àwọn ẹlẹ́rìí tí wọ́n sọ pé tí wọ́n lè jẹ́rìí pé ohun tí ẹ̀ ń sè orí bẹ́ẹ̀ ẹ lọ kàn wá ẹ máa gbọ́ jàmbá ẹ máa gbọ́ dáadáa o ọlọ́ni ẹ lọ kẹ́rì yín wá àwọn ẹlẹ́rìí yẹn kó wọn wá alùmọ̀tò àdáàkún alàríyìnà yẹsẹ àdúnà ànàlá àmàlà iṣẹ́ ẹ̀fọ́ de wọ̀ tẹ́ rí èèwọ̀ nìyí tọ́lọ̀ ọ̀dọ̀ tó léèwọ̀ yìí ẹ̀mẹ́lẹ́rìí yín wá ẹ máa gbọ́ o. فإن شهدوا فلا تشهد معهم tí wọ́n wá ń dẹ́rì má bà wọn dẹ́rì pọ̀ o. wọlé tẹsí adimá. mà fún wo ní bẹ́ẹ̀ èyí ni pé bàbá ni o sọ fún wa kọlọ kẹrẹ ìwà wọn ra àṣà kó wa wọn jáde. yóò jáde. wọ́n tẹ̀lé wọn rá àmọ́ tí a bá jáde tí a bá ń ṣe bí wọ́n ṣe ń sọ. Fọlákẹ́sẹ́ Adébá àhún. Wọ́n bá wọn wà níbẹ̀. Allahu Akbar láyé pé ìmbà mùtẹ́ntẹ́ntì ló ti ń sọ̀kalẹ̀. má bá wọn wà níbẹ̀ wọ́n ṣe àmọ́ má bá wọn wà níbẹ̀. wà á ṣe ìdú ìfọ̀lá tẹ̀sẹ̀ àdìmọ̀ ọ̀hún. ẹ̀gbọ́n. wàlà wàlà tàbí àwọn. كذبوا بآياتنا má tẹ̀lé àwọn àfẹnú àwọn tí wọ́n pààyà wà nírọ́ má tẹ̀lé wọn. والذين لا يؤمنون بالآخرة. àwọn tí wọ́n gbàlùkì àmọ̀ gbọ́ má tẹ̀lé wọn. وهم بربهم يعدلون. àwọn ni àtọ́lọ́hún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lọ ibi ọlọ́run lọ́ọ̀tọ̀ ibi àwọn forí lé ọ̀tọ̀ mọ́tẹ̀lé wà. kó jẹ́ pé kí n bá kan lọ wọ àyà yìí pé ẹja ká àyà yìí ìyá bẹ̀rẹ̀ ń bísẹ́ pé ibi asùnlẹ́sì nìyẹn ibi asùnlẹ́sì lọ́dún ìlú jama ibi asọ́pọ̀ kankan jọ lọ́rùn. ọlọ́run. ẹ̀wà mà di ọpẹ́ ẹbẹ̀. ìdí ọpẹ́ ẹbẹ̀ máa. tó ní ní yẹn bá tẹ́kọ̀ sì bá wọn jókòó níbi tí òbí yẹ kó bá wọn. tó bá já sí pé ibi tí ò yẹ tọ́lọ ní ká nínú bá wọn jókòó léèyàn bá jókòó ẹnu èèyàn ọ̀rọ̀ ni o. sẹ́yìn dàmú àwọn tó náà jókòó. ọlọjà lásà. ọlọjà lásà káráta. ọjà lásà ni wọn. ó ṣe jà lásà yẹn o. jà náà ni. àdúrà jà lásà ni gíláàsì. bàbá mi tó máa tẹ̀lé jà lásà ni gíláàsì ni wọ́n ṣe fẹ́ ni náà. tó jà lásà náà. tó ti jókòó. wọ́n ò wù jù. ẹ àjìlá sàárẹ̀ o. ọpẹ́ mi nìyẹn. babalá dúpẹ́ tá a bára wọn bí tí ò dáa. gbogbo ẹni tí ò tí yé ọlọ́run yóò yé ká yìí. amina amina. a sì ní ìpolówó mẹ́rin lásìkò yìí. naam. àfojú méjì tọ̀ lásìkò yìí. kọlọ̀mù jẹ́ kí agúlẹ̀ ayọ̀. amina. Gbogbo ọ̀sán fún wa ọlọ́mùsá àgbàlá dùn wa. Àmín ẹ̀yin tẹ̀ wá tẹ̀síìrì gbogbo àtàwọn tẹ̀síìrì afẹ́bọ́lọ̀ wọn sọ di pé gbogbo ntẹ́ bá pa kìkẹ́ fi wá tẹ̀síìrì kọ́lọ̀ bá yín ti dáa ju bẹ́ẹ̀ ṣe lè ṣe lọ. àmín. àwọn tá a já a ẹ̀yin oníṣòwò ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin àfa àlọ́kọ̀ọ́yìn gbogbo ní kálukú bá ń ṣe pátá lọ́kùnrin àti obìnrin bẹnifàbẹ́kà sí. àmín àmà fààyè ilé wa gbẹtọ lọ́run. àmín nígbà náà bẹ́ẹ̀ fún faransé. àmín ìlànà ọlọ́run. àmín láhùrù wàlá fàtà. ilà ilà. subahana kalan bihamdi asadu ala ila ila an asawatu. sọ àmì kari. sallallahu alaihi wa sallam.